gbàgbà dìde òdìyàn ọdún èèyàn gidi gbé òdìyàn kù mọ adébá fún ọlọjẹ òkú eégún lòrò lé wa òòṣà báwa sìn aṣọ ní fi borí eégún lòrò lé wa. tánú rí. orúkọ mi la méjìdí ọmọ tọ̀sán sojúlóge nínú ìlú iná ni ẹ tún ti ń pè mí ní èjìdé gbajúmọ̀. mọ̀dé fọkànbalẹ̀ ọmọ rẹ̀ ó gbádùn bàbá ló wá wọ́n sì ti rán balùwàyé jáde o àdìo. sàbànà pàdé òtí balùwàyé. ẹgbọ́n náà tí èèyàn bá sọ òkúta bàmí tí mo sì lẹ́ nídàrọ́ padà sólè wọ̀ ni. ikú ni kì í sàrùn. iná abarawúta òjò pálámi ọkà kíyẹ̀rìyẹ̀rì ọ̀yìn ọmọ olú ìjọ tẹ̀ ń gbógun lọ̀lú àjàjà ń sin ibẹ̀ ló ń gbé fọ́ bí gbá wọ́n fi ọ́ ṣépè fún mi. torí tẹ́yìn iwájú bá jẹ́rán tèrìjà gbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọ́ọ̀lẹ̀ àti èkó. èmi lẹ́lẹ́gùn ọba lu ayé tí n bá wí fún ọlọ́gbọ̀n. bí ọba sẹ́lẹ̀ ló àtàgbẹ̀dà òtúbọ̀ lè ń dọ́rọ̀ ṣe. omi ṣé kì ṣe pé ń gún yán lórí rẹ. ẹ má sì fún mi lówó owó kọ̀ọ̀kan fún mi sẹ́. ó ṣe má ṣe fi pé wọn kò wọ́ fún ẹ <laughs> wọ́n ní wípé ẹ máa ń tọ́jú àwọn agùnbánirọ̀ nínú ìlú dada. ọba òkè bá ṣe yín bí yóò ṣe wù yín. a ṣètò àwọn gíríkù nǹkó bíi mẹ́fà. Ah! bá a ṣe bá gbogbo àwọn nǹkan tí mo ń ṣe òun lójú ìṣẹ̀ṣẹ̀ àwọn baba ńlá wa nù ayé agbọ́dọ̀ dáyé ilé ìbò ká fojú egbò tẹ́lẹ̀. ṣé èdè gẹ̀ẹ́sì lẹ fẹ́ sọ ni àbí èdè yorùbá. àmọ́ yorùbá ni mí ó sì dá lẹ́nu mi. ajá tí mo bá wí lọ́ràn tí ò bá fẹ́ ó dájá ẹlẹ́gbára. mo fẹ́ kí mi àti ẹjọ́ débi kan. níbo nìyẹn. ọ̀dọ̀ àwọn ọlọ́ba ló ayé ta lọ lọ́sàn-án. sakula bàrà máa. mọ̀yì mọ̀yì. ìṣe ni kó máa ṣe oní ọ̀fọ̀wọ́ àgárè bómi mú. ọba kẹyẹ ọwọ́ àbá ń jíṣẹ́ fún ẹlẹ́gùn ifá tá a dá yìí ká pé nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ kí ẹlẹ́gùn kó ṣọ́ra o. ó ti ń súnmọ́ bèbè ẹ̀wọ̀n kí olùjẹ́jọ́ máa bọ̀ nínú igi ìdúró rojọ́. ojúgun ló tán ọkùnrin dẹ́ndẹ́n adífáfọ̀ ọ̀rọ̀ ìlú àti sobìnrin àgán yẹ̀wù kẹ́ ọmọ ló ayé.